أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الحمد لله رب العالمين أحمده سبحانه وأشكر له على ما أسرى من النعم ظاهرة وباطنة أشهد أن لا إله إلا الله شهادة ويرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك وزد على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة القرآن السلام عليكم ورحمة الله وبركاته Wàhálẹ́kùn sọ́lá àwọn àṣàtọ́wọ́ àwọn ọmọ ọ̀dẹ́. Lẹ́yìn ìgbà tí a ti bọ́lọ̀ sọ́lá àwọn ọmọ subhanahu wa ta'ala, a ń tọrọ àlékún ìkẹ́, àlékún ìkẹ́, àlékún àṣàlá tó bá lẹ́wọ̀ Muhammad, sallallahu alaihi wa alihi wa sallam. Ẹ̀tọ́rọ̀ àbára olùmọ̀jẹ́ ìkẹ́ àánú àti olùtọ́jú sọ́lá fún àwọn tí a jẹ́ Mùsùlùmí. Ìgbẹ̀ntọ́ wá gbà fún àwọn sọ̀rọ̀ bá àrẹ̀ sọ́lá, ó ti tọ ìlànà orí orí gbogbo ẹni tó bá kọ ìlànà níbi sọ̀rọ̀ wá àwọn àlọ́ sọ́nà ó ti mú ọ̀nà àmọ̀ ó ti mú pọ̀. àwọn tó bọ́lá wọn àwọn subhanahu wa ta'ala tó tó fẹ́ ṣe ní ìtẹ̀síwájú níbi tẹ̀sí òkú àmì wa ní ti àmà bọ̀ lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́ọ̀bá ní olùṣọ́ ẹ̀tọ́ ọba tó ti hàn lẹ́tà ọlọ́ọ̀bá ó ti fi jùlọ sí òní sí ilé inú gbàtọ́lá pé oúnjẹ. Ọlọ́run ọba àwọn bẹ̀rọ aburú tí ń bẹ látọ̀dọ̀ ṣètò àwọn kòkòrò àná. A bẹ̀rẹ̀ súnmọ́ àpò àlùwà àpòrò lẹ́yìn lórúkọ Allah, Ar-Rahman, Ar-Rahim. Àwọn orúkọ ńlá mẹ́tẹ̀ẹ̀ta yìí ó náà ní ọ̀rọ̀ ọba ló pa wá láṣẹ káfíńà bẹ̀rẹ̀ kíkà wọ̀ á lẹ́yìn bàtà bá sùn lọ sọ́dọ̀ ọlọ́run ọ̀sùn kan ọ̀sà ara ó lọ́jọ́ òsì ó tún kọ́ ara fẹ́ ká máa wá bẹ ọlọ́run ọba ká bẹ̀rẹ̀ kíkà pọ̀ áàlì pẹ̀lú orúkọ bẹ́tẹ̀ ìtàní àwọn orúkọ nù a fi ṣe ìdílẹ̀ fẹ́ síwájú ọlọ́run tó ọlọ́run ọba kó fi ara wa lédà lórí àwọn ọ̀sẹ̀ tí a máa ṣàlàyé ọlọ́run tó sì payá ẹ̀mí wa pẹ̀lú ọlọ́run ọba kó wọlé. ọ̀rọ̀ بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ربنا للعالمين ربنا لمن pẹ̀lú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọba ó fi ṣe ìtajà ara fáwọn kèfèrí nípa àkùrán ẹ̀ lè múrú ẹ̀ wá àlọ́kẹ́ ànàbá àwọn gbogbo lè bá rẹ̀ mọ̀ kódà ẹ̀ bá àjọyìn agbára ẹ̀ bá pe àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń bẹ lamẹ́ríkà kí wọ́n papọ̀ bá àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bẹ ní britain tó papọ̀ bá àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bẹ ní south africa tó papọ̀ bá àwọn ti nàìjíríà gbogbo ojú tí wọ́n bá ti wò kí wọ́n wá ọpọlọ wọn gbé ọgbàdà wọn gbé ẹ̀ẹ́dì kọ́rọ̀ àkùrán ọlọ́run bá ní ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه ọlọ́run bá ní tíra náà ayé àádọ́rù ìdá tíra tó ń bẹ níwájú wà yìí afọ́fọ́ pé ọlọ́run bá pè bẹ́ẹ̀ lẹ́lẹ́hù màkì torí pé nǹkan tí wọ́n kọ́ ni wọ́n kọ́ wọ́n kọ́ pé sóhun bàdájí káràtì àìlú màláìka ó ń bẹ nínú òwe tí wọ́n kọ́ lẹ̀ ó ń bẹ lọ́wọ́ àwọn àwọn màláìka bí àìdí sáfárọ̀ ó ń bẹ lọ́wọ́ wọn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ó ń bẹ nínú àkọọ́lẹ̀ nínú kùránù kálukú àti gílọ́ọ̀nù. رغبن ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه رغبن القرآن لفترعنا لا ريب فيه لا ريب فيه أصفوا عم الله قل سيشي النبي قل نسيشي النهي لا ريب فيه لا شك فيه أن الله تبارك وتعالى أزرى ورمضي صلى الله عليه وسلم láàárá ìgbà bí látàrútàbó fi rábìá ẹ má ṣe méjì nípa Quran ẹ ló tọ́lọ̀ ló sọ̀kalẹ̀ àbọ̀lọ̀ ọ̀dà òjò ọlọ́run ló sọ̀kalẹ̀ láàárá ìgbà fi kò sí èméjì bẹ́ẹ̀ láàárá ìgbà fi ìwọ náà má ṣe méjì nípa Quran má ṣe ṣe méjì gbogbo àkàbà gbogbo làbáyé tá a fẹ́ sọ àbí tí ó padà fẹ́lẹ̀ ká ayé àbí tí ó padà fẹ́lẹ̀ ní tẹ̀lé mẹ́sàn yẹ méjì gbogbo tó bá ti bá pàdé tó tíra yìí ní ọ́n ní àfihàn à hundred percent òdodo. Zàlíyà kíta kòlá ìbà fi. Jàmbá lè sọ bẹ́ẹ̀ nípa àwọn bá kọ. Ṣùgbọ́n ká tó rí sẹ́ńtúrì kan, àwọn ọ̀jọ̀gbọ́n ti gbẹ̀yẹ́rẹ́rẹ́. Bẹ́ẹ̀ bá ìwé kalẹ̀ ń kọ́dà kọ́kọ́ tíra tíra yìí òní tíra tí mo kọ́ yìí kò sí mi sẹ́ẹ̀kì kan mẹ́ kò sí èmẹ́sì kan mẹ́ kò sí mi tíra yìí ẹ̀fílẹ̀ ìgbà tó sọ̀ yẹn ẹ̀fílẹ̀ ẹ̀fún ní sẹ́ńtúrì kan ó pọ̀ jù ọgọ́rùn ọdún nílẹ̀ wọn. àwọn ọ̀jọ̀gbọ́n orí wọn pé ó múlẹ̀ pẹ́ẹ́pẹ́ wọ́n gbẹ̀ ìwé ẹ̀yẹ pẹ́ẹ́pẹ́ wọ́n yọ àìmọye àtẹ̀jáde láti ìtó lé ní ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn mẹ́rin ọdún àti tó lé láàdọ́tàdé ó lé ní 1450 years ago sẹ́kọ̀ àjùmọ̀kálẹ̀ àwọn ọ̀dọ̀gbẹ́sì ń wá wọ́n lọ ayé wọ́n lọ wọ́n lọ ayé wọ́n lọ àwárí ẹnìkan tó wá fẹ́ pé ah kùránì yẹn kọ̀fọ́ mú ni kò sí ibi tí ó

àwọn ọba wọn ní dáálí owó ló jẹ́ pé gbogbo ń tẹ ẹ bá gbọ́ nínú ìtàn tí ẹ bá ti gbé ìtàn wọn náà Kùránì Karim tẹ́ ẹ bá ti bá ìtàn yẹn bẹ̀ ẹ fura sí ìtàn yẹn gbogbo ìtàn àti Kùránì bá sọ ìtàn fún wa ó wá ra sọ níwọ̀n bá gúnmọ́ lábáwá lọ rí ìtàn yẹn tó pọ̀ lọ́dọ̀ àwọn olùkọ́tàn ẹ fura sí àfikún yẹn àwọn ọmọ ní ìta bùkátà sí nínú ìtàn ọ̀ṣọ́fà Kùránì ìtàn tí ò ní bóyábóyá ó ní ìtìbọ̀lá lọ́pọ̀ àrùn mọ̀tẹ́lẹ̀ nǹkan sọ àtọ́gbọ́n ní orí ó ní ànábì yíṣá àrẹ́sọ̀lájọ́ sọ́rọ̀ àwọn arábìnrin yíṣá àrẹ́sọ̀lájọ́ sọ́rọ̀ àwọn arábìnrin yíṣá bímọ abẹ́ẹ̀gbọ́n ó ní ànábìnrin yíṣá ó bímọ ẹ̀rọ ẹ̀fọ́ abílẹ̀ rẹ̀ pé nínú ọlọ́run sọ fún wa ọlọ́run sọ fún wa kí la gbẹ́jẹ̀ náà gbogbo ìtàn tó èèyàn bá fẹ́ máa sọ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá tàbí èyí tí ó ṣẹlẹ̀ èyí tá a bá nínú ọ̀rọ̀ ààrùn olójẹ́ pé láàárọ̀ ìgbà fi bẹ́ẹ̀ ní gẹ̀ẹ́nù kíta àbò lẹ́wọ̀ ìgbà fi Mọ̀dá ní mọ̀tàkì. Àkùránì yìí ọlọ́run bá ní kò sí èméjì ọlọ́run ọba ní ọ̀nà ẹ̀mọ̀ ní hudan alìhìdáyà tó sọ fún àìpẹ́ ó lè jẹ́ ìdáyà tó ẹ̀míyà awùlà àmàlìyà hudan ó jẹ́ ọ̀nà ẹ̀mọ̀ mímà hudan ó jẹ́ ọ̀nà ẹ̀mọ̀ lílò nílùú tàbí fún àwọn olùpáyà ọlọ́run ọlọ́jà àwọn ọjọ́ kan nínú gbogbo ẹni tó ń kẹ́kọ̀ọ́ kọ́ ló ń lò ẹni tó bá kẹ́kọ̀ọ́ tí ò bá lò tí ẹ burú ju tálá ìmọ̀kan lọ. Àfọ́ olóṣèlá, ó ní Màlẹ̀ Ẹ́lmọ̀ fún akọ́lọ́kùnrin ilá lè àmìlì. Màlẹ̀ Ẹ́lmọ̀ fún akọ́lọ́kùnrin ilá àmìlì. Ìlàm yakún náà màlọ́, fàlẹ́ ẹlẹ́mọ̀ Ìlàmí ẹ̀kọ́ náà lọ, fàlẹ̀ ẹlẹ́mọ̀kálà àdáyé. Ìlàmí ẹ̀kọ́ náà lọ, fàlẹ̀ ẹlẹ́mọ̀kálà àdáyé. إن لم يكن عمله فالعلم كالعدم أما ولدنا رحمه الله العلم فقر المهم إلا لعائده قولي إما إما تاريخ إيش فاعد فمن يا ẹ̀mọ́ ilé ìgbé tàbí màdíláyé ìlànàmàlẹ́ ẹ̀mọ́ tó bí wáyé ìlànàmàlẹ́ ẹ̀mọ́ tàbí kọ́ ní ọmọ ìlànàmàlẹ́ ẹ̀mọ́ fẹ́kùnrùn rẹ̀ ní ìlànà àmìlì إِلَّا يَكُنْ عَمَلُهُ bí máa rẹ ò bá ti rí lílò fàlẹ̀ẹ́mù kalà àdà ìmọ̀rẹ́ dàbí ẹni tí ò nílẹ̀ Al-Qur'an hudan lil muttaqin ó jẹ́ ìmọ̀nà mímọ̀ àti ìmọ̀nà lílò méjì bá ti papọ̀ sáré èèyàn èèyàn ti dìtẹ̀ kéjù èèyàn ti ọlọ́jà wà ní ọlọ́run bá ní ìwùdán nínú ìjọbí ìwùdán nínú ìjọbí الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون àwọn wo ni المتقون àwọn wo ni olùpáyà ọlọ́run ọba tààfẹ́ ká jọ àwọn àfọ́nílà tafsir àpáwọn Abdullahi ibn Abbas radiyallahu anhu wọ̀dọ́ ó ní máa náà rẹ̀ ní wípé umul mu'minun alladhina yattaquna ash-shirka bihi àwọn làwọn tí wọ́n gbà tí wọ́n nígbàgbọ́ ní ọlọ́run tí wọ́n wá ń bẹ̀rù ẹbọ dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú tẹ̀láṣẹ́ ọlọ́run ó ní àwọn mọ̀sàbóòlù àwọn mí sọ pé àmìlẹ̀dúnlẹ̀ yà àbádọ́ ìmìlẹ̀ láwọn kò bá tàfi tárùkì máa yà àrífò ìmìlẹ̀ hódà àwọn tí wọ́n ń bẹ̀rù ya ọlọ́run pé á ah, ìta ti kọ́ ì tá a ti gbọ́ ì tá a ti mọ̀ ì tá a bá pàtì tá a bá lò ó lè ìyà ti fún wa lọ́dọ̀ ẹgbẹ́ tó pa ọlọ́run ni ẹgbẹ́ pé igbó ti mọ̀ igbó ti gbọ́ yóò mọ̀ wọ́n bẹ̀rù pé àìlú wa ìgbésẹ̀ tó ti kó yà bá wa báyà yóò ìyẹn yóò mọ̀ ìṣẹ́ lọ́pọ̀ ààrẹ ìtàkùn. Àmìtàkùn àwọn olùpàá ọlọ́run ọba, akọ́tọ́lá àwọn onímọ̀ tó sọ ìpẹ́ rárá, àwọn ọmọdé ìpẹ́ yẹ ṣẹ̀rì búrúnà kàbá ìrọ̀. Àwọn tí wọ́n jìnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá ni olùpàá ọlọ́run.

ṣùgbọ́n ń bẹ̀rù pé ìmọ̀nà ọjọ́ pé bí mo bá ti ń yàn kò ní lórí eléyìí ìmọ̀nà ọgbọ́n sí tọ́lọ̀ ọba ṣe léwọ̀ ẹ̀rù payà náà náà yóò mọ̀ ẹ́ fún nǹkan ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ ni ṣùgbọ́n ń pé kí ẹ̀tọ́ ọgbọ́n

ọlọ́wọ́ bá ní òdánil mùtàkì láàrínkà kìtàbù láàrín tàbí òdánil mùtàkì wọ́n ní àfáwà Umar ibn Khattab radiyallahu anhu wọ́n bí àfáwà Ubayy ibn Ka'ab radiyallahu anhu majma'in àti taqwa Umar bí Ubayy ibn Ka'ab Ubayy ibn Ka'ab inú àwọn sàhábà onímọ̀ tafsir onímọ̀ Qur'an ni inú àwọn àgbà sàhábà fi ilmi tafsir Umar wa ń bílẹ̀ rẹ̀ yípe rẹ̀ ọba yìí ló ká kí ló fẹ́ sọ nípa àtakò wa kí lẹ́ ń pè nípa ayọ̀ ọlọ́run tẹ́pẹ́tẹ́ yẹn bá ti ní èyí ó di ìkanjú náà àwọn olùpayọ̀ ọlọ́run. Ọ̀pọ̀ dára hó ọba yìí ló ká mú sọ pé a máa sàlákìtà pàdé kọ́ dáṣà òkè ọ̀rẹ́ wa Umar ló kàtà ọ̀kàlífà. Ṣé òjì ìgbà ojú ọ̀nà kọjá rí tọ́jú ojú ọ̀nà

يعني آه، آه، ابن المعتز يقول قلت نوبا صغيرها وكبيرها ذاك الصفا قل الذنوب صغيرها وكبيرها فهو الصفا وابناك ماشي فوق أو بالشوك يحذر ما يرى وصلى كماشي فوق روضي شوك يحذر ما يرى لا تحقرن صغيرها Iná lìjì bá aláàmìnà lè àbọ̀. Iná lìjì bá aláàmìnà lè àbọ̀. Láta àkìrọ̀

Kọ́lì ìgbòròbà, àfáàjú bọ́ ṣùgbọ́ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ ní ọjọ́ bí ọ̀há. Àbí ńláńlá rẹ̀ bọ́ aṣọ ẹ̀ṣẹ̀, bọ́ ọlẹ̀ máa pàpẹ̀. Fàwọ̀ tókọ̀, ìgbẹ́pẹ̀ pàrọ̀lọ́rùn. واصنع كما فوق أرضي شوقي يحذر ما يرى واصنع ماشي كماشي جلد الكفار فوق أرض لوري ilẹ̀ tó ti wá fẹ́rìn ó jẹ́ ardu shaun ilẹ̀ tó ní igi ẹ̀gún ni ah, táwọn yẹn dájẹ́ lẹ́gùn mọ̀lá tẹ́ ẹ bá wèrè pè ah, ẹ ẹ dáwèrè ah, a ti sẹ́wọ́ àwọn ọkọ̀ ayé àpọ́jú tó bẹ́ẹ̀ sọ ìgbà dáadáa.

adákùn ti lè gbé wá bọ́ kọ́ bá sọ́ra pọ́pọ́ fẹsẹ̀ kọ́lápẹ́ wàhálà pọ́fẹ́ ìgbẹ́kọ́ wàhálà pọ́pọ́ dá ọkọ̀ rẹ̀ anyị ó dùnú lè bí ayé ṣe rí inú ayé tàgbé ìsìnà mẹ́rin mẹ́rin nílé ayé mẹ́rin nílé ayé tàgbé yìí gẹ́lẹ́ bí ẹ tó rìn láàrin wèrè wọ́n náà wò ó gbogbo ń lọ ìkan ọwọ́ sọ̀rọ̀ púpọ̀ ó tẹ́yà rẹ̀ ọ̀sán kájú báyìí ile ọkájú sí ọkụ ẹ̀túrẹ́ ọkùnrin kan ojútú sòkòtò ìntọ̀ ojúgbójú báyìí kótó tó rò pẹ́ ti pé orin fọwọ́ di ojú báyìí ó ti dẹ́gbọ̀ kàrà lójú ó rí pé máa lò àwọn èèyàn òwò kí àti ẹni pé bí ẹni tí ń dáwọ́ lè fi sí sáfù lè fi náà fáwọn ọ̀sà bọ́ ọwọ́ mẹ́ta òdòdókòó kọ́ fìdẹ́sẹ̀ bọ́ òdòdókòó ẹ̀yìn wàhálà bọ́ òdòdókòó wájú ọkùnrin tàbí ní òṣìṣẹ́ àfúrà rẹ̀. واسمى تمشاك من فوق روض الشوك يحذر ما يرى ما نري لك ماشي جلد يدوني فوق عرض الشوك يحذر ما يرى جلد يدوني لا يدون ni bára ko wa ilẹ̀ pé ní bo ayé àwọn mùsùlùmí ṣe rí ìyẹn látàkìrọ́nà sọ̀bí ọ̀há inna jìbá lábìnà láàkọ́ iná jìbá lábìnà láàkọ́ látàkìrọ́nà sọ̀bí ọ̀há mọ́ fojú kéré ẹ̀ṣẹ̀ kékeré kan pé ẹ̀ nínú àwọn náà sí fọ́lọ́gbọ́n bí a gugu tara la àwọn náà sí ma pe na ah pé na ṣùgbọ́n ẹ̀sẹ̀ lẹ̀sẹ̀ jẹ́ látàkìrọ̀ nínú ọ̀gbìn wa mọ́ fojú rí náà ẹ̀sẹ̀ kẹgbẹ́ ẹ̀sẹ̀ kékeré iná jìbáàlá òkè ńlá tó orí àpáta tó orí òkè tó ga ọ̀run níbi iye pẹ̀wẹ́wẹ̀wẹ́ lọ́pàpọ̀ tó dókè ńlá ilé lóbi ilé lójú òyì díẹ̀ díẹ̀ báyìí blọọkù kan méjì mẹ́ta náà tó lọ tó ọ̀pọ̀ bá ti ń dẹ́sẹ̀ kékèké tó bìkítà o ní mọ̀gbà tó bọ̀ bìí ńlá àwọn tí wọ́n ń pààyàn yìí ṣébi tí pààyàn wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí palangba aládùúgbò aládùúgbò ìdánwò lójúmọ́ tó wáyé àwọn ni alangba kéré wọ́n bọ̀ síbi olóńgbò wọ́n da ọ̀bẹ gbóná lóńgbò ara wọn ò sẹ́ni yìí àyà wọn ò já bá wọn ojú wọn dá ń dábọ̀ ń dábọ̀ ń dábọ̀ wọ́n lọ́mọ́ra pàtì ẹ̀mọ́dúnmọ́ wọ́n lọ́mọ́ra ìgbà ọba yá olúwọ́ dá àwọn gẹ́gẹ́ mọ́ ẹ odidi èyẹ wọ́n pàfọ́ra ìlà jìbáàlá ẹ̀sẹ̀ ńláńlá ibi kéèkèé náà ló ti bá bẹ̀rẹ̀ èyí ò bá ti tètè sáfẹ́sẹ̀ kékeré yóò bọ́ sínú ẹ̀sẹ̀ ńlá gbogbo ẹ̀sẹ̀ bí o ẹ wo jìnnà ìwọ̀n ìbí láti bẹ̀rẹ̀ níbi ẹ̀ṣẹ̀ kékeré ibi ẹ̀ṣẹ̀ kékeré sọ̀rọ̀ níbi ìwòkúwò níbi ìgbàkúgbọ̀ ilé ìbí láti bẹ̀rẹ̀ كل الحوادث كل الحوادث من النظر ومعظم النار من مستصغر الشرعي ومعظم الناس من مستقر الشرع Ó ẹgbógbó ẹ̀ṣẹ̀ tó bá ẹ̀ṣẹ̀ ibi kékeré ló ti bẹ̀rẹ̀ ìbẹ̀ jìbáàlà. Àwọn olùpayọ̀ ọlọ́run ọba wọ́n mọ sáfẹ́sẹ̀ kékeré àtẹ̀sẹ̀ ńlá. Àwọn olùkùránì jẹ́ ọ̀nà ẹ̀mọ̀ fún kíkọ́ rẹ̀ àti lílò rẹ̀ ó bá lè lọ tàbí. Láàrínkà kìtà bọ́lá àìbá sí ìhìmọ̀dá lẹ́lmọ̀tàkì. Ọlọ́ọ̀bá bẹ́ tú àwọn orí àmọ̀tàkù. Àlàbíyá yóò mi lóra bí rọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ yóò fi ìhùnà sọ́lá. وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ الله سبحانه وتعالى الله الذين يؤمنون بالغيب àwọn tá ń pè ní olùpayọ ọlọ́run yìí nínú ìròyìn wọn o ní pé wọ́n ní ìgbàgbọ́ tó kún sí àlùbọ̀ yìí àwọn wọ́n sọ márùn-ún a gbogbo nǹkan a rúdò ilé ìhà yóò padà sí bí rẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní kí ni wọ́n pè ní al-ghaib wọ́n ní máa kí àna mọ̀gí ìbá ní pínlẹ̀ ọ̀yọ́ ìtọ́já pé ó tàkété sí ojú tó ju wọ́n tó dáńtọ̀lù bá ìbùdó níta àbí mo tàbáyé fún aláàna nípa ìmáìlì fìràhùn àbí wípé ìtọ́jú fìràhùn òfin lórí pẹ̀lú ìmáìlì rẹ̀ ní wípé onígbàgbọ́ sí àpèyí máa ká ẹnu mọ̀gí ìbá ní pínlẹ̀ ọ̀yọ́ ó ní àmùgbọ́ ìwà áhùn náà ó ní bẹ́ẹ̀ gbàgbé pẹ̀lú àpọ̀pọ̀ ìmọ̀ àpọ̀pọ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ nípa àpọ̀pọ̀ ó náà ni gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala tó bá pa umratu bihi wa umratu bil iman fi ma ghaba an basari min al malaika wal ba'th wal jannati wan nar was sirat wal mizan idan pẹ̀lú báyìí ìmọ̀ kọ̀kọ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ sí ìtọ́pamọ́ ìjàmbá sọ wípé gbogbo tí wọ́n pa wá láṣẹ pé ká nígbàgbọ́ sí ní nǹkan tó ju wa ò dúró ọwọ́ agbó láti bẹ̀rẹ̀ ó látọ̀dọ̀ látòrí àwọn màláíkà sọ àwọn mùtẹ̀kùn wọ́n nígbàgbọ́ sí àwọn màláíkà tó jẹ́ pé àwọn oníkẹ́sí sọ wípé òdánilè mùtẹ̀kì àì òdánilè mùtẹ̀kì pé mọ̀mìnìrì ni wọ́n mí pẹ̀lú mùtẹ̀kì tó pé àwọn ní wọ́n kún òkun pọ̀pọ̀ sọ̀fẹ́gbà bá ń sọ pé o náà ní kúlù máa ó mìíràn ìmáàlì bí gbogbo jẹ́ pọ́ láti ẹgbẹ́ ká nígbàgbọ́ sí fíìmà ọgọ́ọ̀bà àbáfọ̀rì nínú tọ́jú wa ò tó lẹ́mọ̀láíkà náà mọ̀láíkà ẹni tó bá lóhùn ò gba mọ̀láíkà gbọ́ kò sínú mọ̀tẹ̀kù ẹni kò sínú mọ̀mílẹ̀ abẹ́fọ̀rì lẹ́yìn ìmáàlì àtúnbìnàbìlá wà mọ̀láíkà sí wà kò tóbi ọ̀rọ̀ sóbi ọ̀rọ̀ àáfẹ́ ọ̀túnbìnàbìlá bẹ́ẹ̀ náà ni ìnígbàgbọ́ nípa ìgbéjìde tọ́lọ̀wọ́n bu àìdè ẹlákùnjẹ́ náà tó a fi àti ìrìsùgbà àgbàpọ́jọ́ yẹn bẹ ẹn tó bá gbàpọ́jọ́ yẹn bẹ ó gba tó pamẹ́ n'itoju uri ìtọ́jú rí òtó àbójúwátó ṣùgbọ́n àgbàpọ́ ń bẹ ara ìmẹ́lì ni nínú ntọ́pamọ́ ni àlùjẹ́nà ẹ̀rí kẹ́rẹ́ mi ẹ̀dá kílẹ̀ náà ayé làkùnkà ṣé ẹ̀rá àlùjẹ́nà tí wàhálà wa pọ̀ tó báyìí àárí lóòótọ́ ṣùgbọ́n àgbà pé ń bẹ̀ ìtàkùnjẹ́ mọ̀gẹ́rẹ́ wọn náà bẹ́ẹ̀ náà ni iná àárí lóòótọ́ ṣùgbọ́n àgbà pé ń bẹ orúkọ ọlọ́run bá sọ fún wa pé ń bẹ ìbẹ̀rẹ̀ àtìsọ́rọ̀ sọ fún wa ìdánù kùrán àtìsọ́rọ̀ kùrán nìyẹn láàrọ̀ ìbá fi ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ẹ̀rí pé ó ń wọlú ara wọn ìgbígbàta àjàpó ń bẹ̀ yẹ ibi àti bẹ́ẹ̀ ni àwọn tí ó tẹ̀lá kìyàmẹ̀ gẹ́gẹ́ bí afárá àfíráàtì tí wọ́n ó ká kọjá tó jẹ́ wípé ó ti rí nínú ó ti rí ju irun lọ ẹbá yóò tàgá ẹ̀rọ ẹ̀rọ kan ìmọ̀ torí àbìtàgbà àtẹ́lẹ̀ ẹ̀rọ ẹ̀rọ kan péré afárá tí a ti kọjá láti wà á hajj mẹ́rẹ̀ sẹ́yìn ó sì mú rẹ́gbẹ́rẹ́gbẹ́ jùdà lọ ẹ̀lá kò jẹ́wẹ́ gbọ́nà sí lọ wọ́n sàrà yẹ fún wa wọ́n sọ fún wa àlùbọ́ ìlú ìmọ̀ kọ̀kọ́ ní bọ́ọ̀bà ánìyí bọ́ọ̀bà bá sọ̀rọ̀ ní àǹtà ojú wa ò rí rẹ̀ rí ṣùgbọ́n wọ́n sọ fún Abdul Wahab wà á mẹ́rin náà wọ́n sọ fún wa pẹ̀lú mi sí ìmọ̀ ìlú àwọn òmìnira sọ́nà àti ìgbàgbọ́ ìtàfíìlẹ̀ pàrọ̀ ẹni tí ò fẹ́ gbogbo tá à ń sọ ìgbọ́ lórí ẹ̀dàkùn kí àlẹ́ àzọ̀ bóòrùn ní afárá kan ó ti wà ẹ pé yóò wà á ti kí ni o yóò wà á ti ju irun lọ yóò wá mú ju lọ irun kékeré ẹsùn bá kọjá tó bá ti dá òsì ìmọ̀ yẹn ti láàyè. làbá inú onígbọ́ ọgbà pé àṣìṣe rà bẹ́ẹ̀ ló sọ fún ìpé àṣírọ́ọ̀tọ̀ afárá yẹn ó tẹ́rí ju eru lọ ó sì mú jùlá lọ ọ̀dọ̀ ìṣọ́lá ọba ní pẹ́tọ̀ lábẹ́ rẹ̀ òkè ní ẹ̀rọ afárá bíi bridge afárá abẹ́ rẹ̀ iná ní dẹ́mẹ̀ ẹ̀ ń bá ti jábọ́ bẹ̀ yóò jábọ́ lọ. àwọn afẹ́ gbé àná ní mọ́tò fún أمامي موقف قدام ربي يسائلني وينكشف الغطاء يسائلني وينكشف الغطاء يسائلني وينكشف الغطاء يسائلني وينكشف الغطاء حسبي أنا مر على صراطي وحسبي أنا مر على صراطي كحجي سيفي أسفله لضاع كحجي سيفي أسفله لضاع كحجي سيفي أسفله لضاع كحدي سيفي أسفله لضاع المهم أقول لك الله àwọn tọ́jú tẹ́tù lọ́dún àwọn sálàbùnà àmàlò ìlànà wọ́n nígbàgbọ́ pé afárá kan ń bẹ tó mú ju ìjà lọ ó sì ti rìn ju lọ ìmẹ́lẹ̀ ìdàgbẹ̀ àràdọ́ ìbò ìgbàbá sí ní nínú kan ìbò ta tọ́nà ń gbátánà ìṣẹ̀kúnnù gbàgbọ́ òun náà ni ọdọ́lùsọ́wà nínú ẹ̀rí tó ṣàlàyé títà bá ń sọ ìdáadáa òun ni àyà tó mẹ́rin sọ́ọ̀tì Maryam وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا ثم ننجي الذين اتقوا ونذر الذين ظلموا جثيا صوت مريم Ọlọ́run bá ní wà ní tí ń kún mi láwọ́ àrídò ha. Ẹ̀mí kún mi láwọ́ àrídò ha. Ẹ tí ò bá gba fárá ìgbọ́, ètò mùmìnir. Jẹ̀síkà bá ti sọ ìtọ́ra àtàrà ilé ìyẹ̀ ọjọ́ láàrin odidi ìmọ̀ yìí ìgbẹ́ nínú ìmọ̀ kọ̀kọ̀ inú kọ̀kọ̀ ó lé àṣírà tó kágbà wípé a kọjá lérí afárá ní sọ́ọ̀tù mẹ́ta àjẹgìrì ọlọ́run wá ní wa ìmí nkùn ilẹ̀ àwọn àrùwà ọ̀yìnmí nkùn ilẹ̀ àwọn ìdò ha ọlọ́run kò sí nínú yín kò sẹ́nìkan nínú yín àti kó lé kọjá lórí afárá yẹn كان على ربك حتما مقضيا اللهم بارك كان على ربك حتما مقضيا اللهم بارك الصعبية نتوقف بيو شريني ثم ننجي الذين اتقوا الذين اتقوا الشاي الآن الله ni, ṣùgbọ́n wọn ثم ننجي الذين اتقوا fún mẹ́ lọ́jì lẹ́bí ìtàkùn. Àwọn tí wọ́n ó الله tí wọ́n ó àwọn tí wọ́n rẹ̀ mọ́rí afọ́rá yẹ tí wọ́n là àwọn tí wọ́n bá jẹ́ alladhina taqaw hudan lil muttaqin alladhina yu'minuna ẹni tí ò bá gbà pápára ń bẹ láyé ta lórí afọ́rá yẹ وَمَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا Àwọn ní àwọn tí ó bá páyọ̀ ọlọ́run tí wọ́n nígbàgbọ́ nínú ọ̀pọ̀ tẹ́gbà ń kẹyẹ gbọ́ òun là. وَمَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا. Ṣùgbọ́n àwọn arábò òjì fẹ́ bora wọn sí àwọn ẹlẹ́bọ tí wọn ò gbà pé àkìyámẹ̀ ń bẹ tí wọn ò gbà pápára ń bẹ ọlọ́run ní ìbẹ̀rẹ̀ àjà wọn sí ìbẹ̀rẹ̀ wọn wà tí àmọ́ tí bó bá ṣe gbà fáránà ló bẹ̀rẹ̀ bọ́ ọ̀rọ̀ kò sọ wá ń tọ́ náà àfọ́ àbúlẹ̀kọ̀ àbá ó ní máa nà wọ́n ní mizan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nínú pọ̀pọ̀ ó ní mizan tí èlì pé wọ́n wọ iṣẹ́ wa lábìyà àlàjì náà yóò pè lówó náà nínú bẹ́ẹ̀bù ní pé wọ́n wọ iṣẹ́ wa iṣẹ́ tá bá àbí ilé kílò ẹ̀rọ sáàkì yá mà wọ́n wọ iṣẹ́ wa náà wọ́n wọ iṣẹ́ wa lẹ́fìmẹ́ntà kọ́ bá mọ̀ ẹ̀mọ̀ sákùlẹ̀ موازين عيشة راضية أما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية Kúlùmọ̀ ọmọ ìrọ̀tùbí yìí kúlù máa ó mẹ́ra al'iman lèyí gbogbo tí wọ́n bá ti pàwọ́ láti ká nígbàgbọ́ sí tí ma gọ́ọ̀rọ̀ àmbátọ̀rìnà nínú tọ́tẹ́ pé ojú wa ò tó ìlànìmàláíkà bí a nínú ọ̀rọ̀ àwọn màláíkà wàlìbáánsì àtọ́kọ́lọ̀ wọn gbé wa dìde wàlìjẹ́nàtì ọ̀rọ̀ àlìjẹ́nà Ìjúbà kéjì, táwọn àfún onímọ̀ tẹ̀sìr tí wọ́n mọ́wàá fi mọ̀mọ̀lá nípa àlùbáyì tó ń bẹ níbi ayẹ̀. Tẹ́rí àwọn Súfí, àwọn tí wọ́n máa lo ìfẹ́ nú láti tú Al-Qur'an, àbí láti sọ̀rọ̀. Ó lè lọ mú ayẹ̀ wá fún ọ, wọ́tọ̀ bá ti gba tẹ̀sìr lọ́wọ́ àti ìmọ̀ àkọ́kọ́ ń bẹ ọlọ́run dájú àlejò yóò fi sọ́dá ọlọ́run dájú gba kọ̀kọ̀ gbọ́ lódò tí kọ̀kọ̀ yìí wọn sọ kọ̀kọ̀ tí ó ń sọ náà rè é nítorí pé ojú wa ò tó nítorí pé ààrẹ rí iná rí ààrí màláìkà ààrí àlìjẹ́nà ààrí iná àbí ọjà kìámà àràfárá ààrẹ orí òṣùwọ̀n tí wọ́n gbé kalẹ̀ àmọ́ aṣèkí ìjẹ́mà àgbàgbọ́ èyí tẹ̀yẹ́ tí wọ́n ń pè nígbà kọ̀ọ̀kan so ìdú wa ń pẹ̀lú àkọ́kọ́ ní tẹ́lẹ̀ sábà di mà ó ti kó ń gbàgbọ́ ìdú wa mà ní ti kọ̀kọ́ mọ́. ìtú mà kéjì nípa àlọ́kọ́ yìí kì á di àyà wọ́n ti owó ọlọ́run tà á. àbá mi sọ pé ọlọ́run gẹ́gẹ́ tiẹ̀ ní. jẹ̀mọ́ àlọ́kọ́ yìí kì á di àyà wọ́n ti bẹ̀rẹ̀ ní kí ni àlọ́ àbúrò Ajẹ́gbẹ́ alẹ́dí bẹ́lú omi lóòrùn àti lọ́gọ́ ẹ̀rẹ́ Àwọn tí wọ́n nígbà gbọ́ sí ń tó pa mẹ́, a máa sọ pé Allah ní ẹgbẹ́ àwọn tí wọ́n nígbà gbọ́ sí Allah. Ìtumọ̀ yẹn náà bí ọmọ jẹ̀mọ́ ó lọ. Ìtumọ̀ kẹta kíílà àwọn onímọ̀ tẹ̀sùn sọ wípé Al-Qur'an. Wọ́n ní Al-Qur'an ni. Wọ́n ní kí ló fà á gajúmọ̀ pé Al-Qur'an ni àlùkò yìí. torí pé ìgbà tọ́lọ́run bá fẹ́ máa sọ ọ́ kalẹ̀ fún wa ọlọ́run bá ń sọ kalẹ̀ lẹ́yẹ ẹyọ yìí ṣùgbọ́n ń dé kìgbọ́ wa ó ṣèjì sí wa ní wàá ìgbé wọn bá àwọn tí wọ́n bá wá gbà á gbọ́ pẹ̀lú tuntun rẹ̀ yẹn àwọn ìgbọ̀nsẹ̀ kò pé bí láàrin nígbà náà ti Bára bí ṣe ń gbá wáyé, ọlọ́sọ̀rọ̀ ẹ̀ fún mi rò. Ìgbàmí àmbà ìrúkọ ìbìnú òfin ìlẹ́ وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون الله سبحانه وتعالى صبر صلى الله عليه وسلم الله يجعل إبادة قبلك ذلك من أنباء الغيب نوحيه إليه àwọn ọ̀rọ̀ kọ̀kọ̀ ọ̀rọ̀ kọ̀kọ̀ tó jù rí òjò ẹ̀ẹ́dì pé àìmọye kan bẹ náà Kùránì tí ò súdà nẹ́bí sọ̀lá ààrẹ ẹ̀kọ́ asọ́ta Ìsá nígbà níbi wọn gbà ọsọ́ta Maria ọsọ́ta Ibrahim ìta Adama nígbà níbi wọn gbà nẹ́bí sallallahu alaihi wasallam máa bọ́ bá bá sọ̀rọ̀ kàáàdì ìtọ́jú rí òtó kọ̀kọ̀rú sọ alukùránì náà bọ́ ìdí ìmọ̀ tí ò tójú ànábì ọlọ́dún ti màdájú sallallahu alaihi wasallam èmi àti ilẹ̀ tá kakùránì lẹ́nu ìdí ò tójú wa á sì máa sọ bẹ́rẹ̀ bí ẹni pé ẹ̀kúrẹ́ wa ló tẹ̀lé sọ alukùránì ló sọ ìmọ̀ yẹn fún wa kọ̀kọ̀ yẹn ó sọ fún àyíkọ́ ah. so Allah subhanahu wa ta'ala تفسير هذه الآية قل لي الغيب في هذه الآية بمعنى القرآن قل شو شنو غيره جدا قل لي من تعبين الموت به ها الصلاة بعضهم وقال أما قال أول تفسير لي الغيب دي بني الآية الآخرة الآخرة أرجو القيامة جدا أرجو القيامة جدا Yorùbá nílẹ̀ tí Yorùbá tó bí ẹni ṣúgbọ́n èyí mọ̀kún rẹ̀ rí ọjọ́ àkìyámà ààrí a sì gbàgbọ́ pé ọjọ́ yóò wáyé gọ́ìbù yìí sí wa ojúwọ́ òtó ṣùgbọ́n àgbàgbọ́ gọ́ìbù àwọn tí wọ́n nígbàgbọ́ sí ọjọ́ àkìyámà ó dé lò ẹlẹ́ẹ̀karùn-ún alùwàhì alùwàhì ìmísí tí ń wá kọ́dọ̀ ọlọ́run fún àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam so ìtumọ̀ àkọ́kọ́ nínú ìtumọ̀ àbúgáyé ìtú gbogbo tí wọ́n ní ká nígbàgbọ́ nígún rẹ̀ gẹ́lẹ́ bí màláìka gẹ́lẹ́ bí orí afárá gẹ́lẹ́ bí òṣùwọ̀n gẹ́lẹ́ bí àlùjànnà gẹ́lẹ́ bí ó yà tó ń bí iná ìtumọ̀ àkọ́kọ́ ìtumọ̀ kejì Allah ìtò àwọn tẹ́ nígbàgbọ́ nínú Allah ìṣúlẹ̀ kẹta àwọn tó nígbàgbọ́ náà kọ̀ ìṣúlẹ̀ kẹrin àwọn tó nígbàgbọ́ lọ́jà kìámà ìṣúlẹ̀ karùn-ún àwọn tó nígbàgbọ́ nínú wá èwo ni kò jẹ́ èwo là ní sílẹ̀. fàájì àyà ṣáàmì ìdá ìjọba ẹ̀ máa àyà gbogbo ìtumọ̀ رغبا لذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين رغبا Kùránì yìí ó jẹ́ ọ̀nà ẹ̀mà fún àwọn olùpayà ọlọ́run. Alladhina yu'minuna bil-ghaybi wa yuqimuna as-salah. Àwọn tí wọ́n nígbàgbọ́ nípa ìgbójú wọn ò tó ó sì lè wá ní àìmọye ọ̀nà tàbí mẹ́nubà. Wàyòkí ìmúnà sọ́lá. Àwọn wàyí náà tó rèé wà mọ̀ gbẹ̀rún dúró. Ìkọ́ ọmọdé sọ́lá. ni túmọ̀ rẹ̀? Àwọn àfọ́ onímọ̀ tafsir rahimahullah. Wọ́n ní ẹ́kì èsì kọ́lọ́kọ̀ọ́bọ̀ sọ pé wọ́n máa kírun. Wọ́n yòkí ìmúnà sọ́lá. Wọ́n máa gbẹ̀rún dúró. ìtumọ̀ ìgbẹ́rù dúró ó náà ni wípé bí ìtìmáàrí olùkúrí wọ́n ti láwà wọ́n ṣojú wọ́n lè kùṣú wọ́n tẹ̀sùbá àlọ́lọ́ ìtọ́ pẹ̀lú pé èèyàn gbẹ́rù dúró ni wípé kí èèyàn pé ní èèyàn afọ́kàn sí èèyàn níbi ìrú ìgbẹ̀rù pẹ́pẹ́pẹ́ afọ́ àwọn akọ̀tá àdàmà nínú ọlọ́ àmì ìròyìn wọn kò mẹ́ta bẹ̀rẹ̀ ó ní ìkọ́rọ̀ tó sọ̀rọ̀ ó ní ìdọ́kọ́ ń pè ní ìgbèrò dúró àmọ̀háfáwọ́tú aláàmàwà èdè ha ó ní ká máa tó àsìkò rẹ̀ ẹ̀wọ̀n tó pàdánù àti ó ní ìdá ìpẹ̀lú ìgbèrò dúró ní

إسلام ركوعها وسجودها وتلاوتها وخشوعها ولقد قال رحمه الله تعالى المحافظة على مواقفها فرض الصلاة المحافظة على مواقفها ìtàgbẹ̀ pé ẹgbẹ́ ọdúró onígé ìyẹn máa sọ ìlú yẹn lásìkò tó kí lásìkò rẹ̀ ẹgbẹ́ bá tí ó lásìkò rẹ̀ kò gbẹ́rù dúró wọ̀rùn ìyá kéyẹ ti sàwọ̀lẹ́ ìyẹn dáadáa tẹ̀sílẹ̀ bàbá rẹ̀ wọ̀rùn ìyá wọ́n

àmì ìròyìn ẹni yẹ pẹ̀lú wípé ó ń gbé ìlú àgbà ọ̀nà ti nílá ká ilẹ̀ Yorùbá ó ti sèrò rè wọ́n ní irun wọ́n ní kí ọmọ kí ọ ìta àgbọ́njú bá lẹ́nu àwọn àgbàlagbà ó ní irúpọ̀ gbélé ń kì irun wọ́n ní kí ọmọ kí ọ ẹ rí i pé ọmọ tó bá stubborn tó bá le tí àbá rẹ bá ní kọ́ lọ kí òun ní pápá jùlọ ń dájú ṣe kálí ó lè fomi rárí kò sí kí ẹ̀kọ́ yọ́kọ̀ fún mi rárí ẹ̀kọ́ bàbá tó ti kí lọ́la àwọn ti kíra orí ìlú ẹ̀ ti láti ṣe bẹ́ẹ̀ náà wẹ́wẹ́wẹ́ ẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀sẹ̀ lọ́wọ́ ìyá ńlá ń bẹ̀rẹ̀ sí ìbá kí n ẹ̀dá ọ̀rọ̀ fi Islam nípa àti ìsọ̀rọ̀ ọmọ ó ní kò sí ààyè fún ẹni tí kì í bá kírun ní Islam àmọ́ àdámọ̀ kò sí nínú àwọn àlùmọ̀tàkó àlẹ́jìnà yóò mú lónà bílọ́bọ̀ yìí wọ́n kí ìwọ̀n sọ. Lẹ́nìyàn yóò mú lónà bílọ́bọ̀ yìí wà yóò kí ìmọ̀nà sọ̀lá. Tó gbọ́nà wọ́n kí ìmọ̀nà sọ̀lá, tí wọ́n fi sọ pé, ah, olùpayọ̀. A pé nínú ìtàkùn máa àwọn olùpayọ̀ ọlọ́run ó ní pé wọ́n máa gbẹ̀rù wọn dúró Ìrù wọn máa lálàáfíà kèése ìrù wọn ní ákíọ ákíọ sọ̀làtò ọ́ṣì iná ìyá sọ̀làtò sọ̀làtò iná ìyá sọ̀làtò sojúdọ̀ ركوعهم سجودهم خشوع ركوعهم سجودهم خشوع ركوعهم سجودهم خشوع هو في راره sẹ́rù tó ń kí sẹ́rù olùpayọ̀ lọ́nà sẹ́rù tó ń kí kálukú lè dájọ́ rẹ̀ ẹ wo àwọn sójà sábà ni wọ́n dúró wá mú wá mú bí ológun táwọn ọ̀gá gómìnà bẹ́ẹ̀ àtẹ́jọ ẹ̀rú wọ́n ti gbó ẹ̀rú wọ́n ti mọ bẹ́ẹ̀ ẹ̀rú wọ́n ti síyọ̀sì tí wọ́n náà síyọ̀sì pẹ̀lú rẹ̀. ìrún táwọn mùsàkúrù kí ìrún gẹ́gẹ́ ìwúrẹ̀ sọ̀rọ̀ wọ́n máa ń gbèrú dúró wọ́n rù kú dáadáa wọ́n sojúdù dáadáa wọ́n kàkùrá ní dáadáa ìwọ náà lè dájú ara ẹ̀ lábàlá yìí. Àpàdé ìrú àwọn olùpayọ̀ ọlọ́run nìkan ni ìrún tọ́lọ́wọ́ bá fẹ́ jà. Ọkọ̀ ọ̀hún ṣojú ọ̀hún ọ̀ṣọ́ Ìṣẹ̀kọ̀kọ́ wọn, ìforíkalẹ̀ wọn, oòrùn ní ìpàyà ọlọ́ọ̀bẹ̀. Ẹ̀yí náà ẹ̀wọ̀ Allah. Èrò tẹ́lẹ̀ fẹ́ kí lò, lọ òkìká àwọ̀ òkìká àti.

irú òru orí ọlọ́run ní ìdílé ọlọ́run wà yóò kí í mú ná àwọn olùpayọ ọlọ́run irú ẹ̀rù ní ọmọ bàbá lùsọ́rọ̀ ọ̀dẹ̀má àtẹ̀gbẹ́ kí ni ẹ̀sìn àdébìnrin ẹwà fídíọ̀s à ní fídíọ̀s ń bí irú láti wá fídíọ̀s à fídíọ̀s ń bí irú fá torípé ìmúnà sọ̀rọ̀ ìfọ́mọ́tò sọ̀rọ̀ àwọn olùkábàkẹ́yẹ fídíọ̀s kọ́ ọmọ pé mò ń kírun lọ́wọ́ mo fẹ́ rùkú wà rùkú lára pẹ̀lú tílọ́sílẹ̀t mo fẹ́ fún sùjúdù wà sùjúdù pẹ̀lú tílọ́sílẹ̀t kéèsè ìró bálabàlá láwọn òbí ọ̀rọ̀ wọ́lá ìrẹ́gbẹ́ fọ́fà Àwọn ọba ni wọ́n yóò fi imú na sọ́nà. Àlàdínà yóò mìíràn náà ti lọ́gọ́ ìsìn yóò fi imú na sọ́nà. Ọmílá ọ̀zọ̀kọ̀láhùn mi ò fi kó. Ó di ìròyìn méjì, fọ́nà sọ nípa àwọn olùpàá ọlọ́run, máa dé ọlọ́run jẹ́ àánú wà lọ. Ah. Alákọ̀ọ́kọ́, wọ́n gbà pọ́ta kọ̀kọ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n mójú tóòrùn. Ẹlẹ́ẹ̀kẹta, ọmílá ọ̀zọ̀kọ̀láhùn mi ò fi kó. Ó lẹ́gbàá pẹ̀lú olùpàá ọlọ́run àbẹ́jọ́ ọlọ́run àdúgbò ní ọlọ́run fọ́ tí èé bá kírun kó bá tààrẹ. Kò kọ́ ọ̀họ́ afẹ́rẹ́ wọn à ah, lórí ikú nínú ìjẹ́ epo ibú ti bá mi ọjà tẹ́gbà bá ìgbèrè ọjà àrùn nípa ọkùnrin kan tọ́jọ́ wípé yẹ̀sùnmù náà wọ̀yẹ̀kùnmù lẹ́yẹ wọ̀lọ̀mẹ́ṣẹ́ àtẹ̀lẹ̀dọ̀mà wọ́n ni máa kọ̀ọ̀sọ̀ ẹ gbá rẹ̀ ìwọ̀n tó wí ẹgbẹ́ fílà lókè wá tó wí jẹ̀mọ́ ọ̀gbẹ́ni àbáṣe ní kúrò ní àmì ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ máa náà ìmọ̀tẹ̀ ìmọ̀tọ̀ yóò pọ̀ sọ̀tọ̀ rẹ̀ yóò pọ̀ lọ́dọ̀ sí lọ́kẹ́ tí ó jẹun èyí tó rúgbó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ ìkọ̀mọ̀ yẹn ṣé ń gbọ́ alúwà ẹlẹ́wọ̀ alúwà òjìdá ọdún kan ẹlẹ́ẹ̀rí sọ́mà bẹ̀rẹ̀ tí kìrù òjìdá ọdún kan ẹ̀ẹ̀rí sọ́mà agbọ́ àbídà ìmọ̀lẹ̀ tí kìrù ìròjì máa ń gbọ́lẹ̀ tí kìrù tèmi náà di ọ̀ bọ́ bá ti gbọ́ lu sége báwọn kó bá tà rẹ̀ kó lórí ọ̀họ́ pé ah, olórí ìbú lè kó torí ìbú lè ọlọ́mọdé àrùn jọ fò. Ọlọ́dún wa mi máa rọ̀zọ̀ kò náà omi òun fi kún. Máa rọ̀zọ̀ kò náà omi òun fi kún. Àwọn àpò onímọ̀ tafsir, rahimahullah, wọ́n ní tẹ̀rí ìtọ́nà ọba fi pẹ̀kún ọ̀rọ̀ sọ láti bó ṣe máa mú wá ní ṣùgbọ́n níbi ó túlẹ̀ ó ní wà ní máa ọ̀gbàkùnrin àwọn tó jẹ́ pé nínú nǹkan ta tó fún wọn wá tó máa ná wọ́n máa ná nínú nǹkan tó nínú nǹkan tó máa bá fún ìyẹn jẹ̀mọ́ wọ́n ní ní ma zàkóhùn òfìkó mìíràn àìlìmì nínú mà wọ̀nà àáfíà àtàlàáfíà ọ̀fẹ́ kó tẹ́ǹtì tí wọ́n fi ṣe ó dáwà ìwọ́n sì léegun lòó ní ara àmì mẹ́rin oye jẹma ẹ̀lẹ́gbẹ̀ wọn ó lóòlá tó sílẹ̀ ọtún léegun ó tún léegun ọmọ sáfẹ́yìn ìgbọ̀nàgbọ̀ ọlọ́fẹ́ gbẹ̀lẹ́gbẹ̀ àti kí ló fẹ́ lẹ́fọ́lọ́ gbogbo ní èèyàn bá ní lèèyàn máa ń lẹ́fọ́lọ́ ṣùgbọ́n nínú ọ̀gá rẹ̀ ó ní dúkìá tí zàkàbáwọ̀ tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ààyè yóò mọ músọ̀ látàkì zàkàtì wá tó bá ti músọ̀ láti yóò mú kí sọ̀rọ̀ mímọ̀ ọ̀zàkùn náà mi ò fèkó nínú nǹkan tó lọ́wọ́ bá fún wọn iná ni wọ́n àfáwọn ó ní máa bẹ̀rẹ̀ láì àbúwàlì wọ́n yọ àwọn èèyàn yóò àwọn èèyàn yọ zàká táwọn èèyàn bá yọ zàká ni òsì òní pọ̀ tó báyìí nínú wa ìtọ́lọ́ ti fi káyọ̀ ní zàká ìtú kéré ni ìdá kan nínú ogójì hmm? lẹ́yìn ìgbà tí owó rẹ tó wọ nìsọ́ọ̀bù nìsọ́ọ̀bù ní ìṣe ní oṣù wọn gold ní náírà ó lé ní ìlẹ̀kùn kìlọ̀ ìtumọ̀ ìdàgbé pé ẹni tó bá ní lápá ọjọ́ tẹ̀síìlì ẹni tó bá ní twelve million naira tọ́yẹ́ pọ́wọ́ yẹn ó wá wà lọ́wọ́ ẹ̀ ó ń dá ó ń nílò ó sẹ́kù ó kéèyàn owó yẹn tó sáwà pẹ̀lú ẹ̀ títí yọ one over forty ten million yóò jẹ jù three hundred thousand twelve million tó kan ọba tó twelve million òye o tó wá ní

ó wá ní kó kó dá three hundred thousand padà kò tó wá ní oko wá sọ́nà ó ní oko fọ́nà àwọn ọmọ adájọ́ máa ríra oko fún wọn káwọn náà fi bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀dá ayé tí wọ́n káyé lè rọrùn fún gbogbo yín jọba àwọn tó ń jẹ́ olówó tọ́báyọ̀ zàká wọn sẹ́ẹ̀ni tó ló rọrùn ṣùgbọ́n wọn ò yọ ọ̀tara àdúgbò pọ̀ ọ̀rọ̀ kò tó wá ṣokó fáwọn náà. wọ́n ti ń bá ọ̀rọ̀ sọ̀rọ̀ náà Ọmímá rọ́gbọ́gbọ́n ahún mi Nàmbà wà ní kí ìjọba zaka. Ó ní àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alaihi wasallam. Ìgbà tí wọ́n gbá yà ní ọ̀sán mi Lọ́pọ̀pọ̀tò rọ́júrí? Owó tí ọkọ ọkùnrin bá lè lé tí ó mọ̀ ẹlẹ́ lórí àwọn ará ilé ìyàwó àtọmọ̀ rẹ̀. So, ara ìmẹ́ni ni kéèyàn náwó lórí ìyàwó àtọmọ̀ rẹ̀. Ah, Ọlọ́wà mọ̀dúpẹ́ Islam dáwà sí mi. A responsible man, ọkùnrin, ọkùnrin àbáríkà, aláàmọ̀tò ìgbà. Àmì pé onímọ̀ nì, oníkọ̀wà responsible lórí. àmì pé mọ́nì rí ò tó o ní kọ́kọ́ wà lórí àwọn ará alé rẹ̀ so Islam ló ṣe kọ́ wa tó kọ́ wa tó lè ṣe wá lè ṣe wà dáadáa nígbà ọ̀sán náà ò fi kó ọkọ̀ tí ọbẹ̀ ẹlẹ̀ rẹ̀ ò pé ò sí nínú àwọn tí ìpáyọ ọlọ́run rẹ kò kú olójẹ́ pé ìwà àpọ́ ọ̀sàtọ́ àmì ìkùnlẹ̀ bá dá ẹni tó ní tí ó fi bọ́ obìnrin lẹ́nu kó fẹ́yàwó fàyẹ́ ńlá tẹ̀sẹ̀tẹ̀ àbí tọ́rọ̀ bá ti kápá mẹ́ra gbà àwẹ̀ wọ́n ṣe kí ní lọ́wọ́ fẹ́ máa tọ́tọ́ tó máa gbà àwẹ̀ tó gbà àwẹ̀ tó gbà àwẹ̀ tó gbà àwẹ̀ ó kà lè olèwù ìwòsí ló lẹ́bẹ̀ ọkùnrin ọkùnrin máa ń tẹpá mọ́sẹ́ ni tẹpá ti rí ọkùnrin tí ọ̀ tẹpá mọ́sẹ́ ọfẹ́ kọlẹ̀ nìyẹn àmì pé mọ́lẹ̀ rẹ̀ òsì ní pé oní pàdẹ́sẹ̀ sọ̀dọ́mọ̀kọ́ tọ́jọ́ dúkìá níná dúkìá lórí àwọn ará alẹ́ ẹni wọ́n ti ẹ̀ ní àwọn bá lù sọ́lá sọ yí pé ó tó di pé zaka jẹ́ ọ̀ràn ẹ̀yàn àwọn mùsùlùmí àkọ́kọ́ wọ́n mọ ìnáwó kan tó tóbi tó ìnáwó lára rẹ̀ pàtàkì ẹ̀sọ́ kí zaka tó di ọ̀ràn ẹ̀yàn àwọn mùsùlùmí àkọ́kọ́ wọ́n mọ ìnáwó kan tó tóbi tọ́lọ́kọ́ bá nífẹ̀ẹ́ sí ju pé kẹ́ẹ̀mọ ìnáwó lórí àwọn àlẹ́ àjẹ́ pé nínú iṣẹ́ lórí táàfi fojú sí táì fọkàn sí ó ní ìnáwó lórí àwọn ará rẹ̀ ẹ̀tọ́ wá níyàwó kan ọmọ kan ẹ̀rí pé náà wo mọ̀ nbà bẹ́ẹ̀ náà fẹ́kọ̀ọ́ ẹ̀ àwọn ti dé ẹ̀ dáhùn bí a kì í jà àwọn ọmọ àti ẹ̀ torí àwọn kan ọmọ ìnáwó ló mọ̀ wọn bá lónìí wọn bá torí àwọn kan ọmọ márùn-ún ìnáwó rẹ̀ yóò jù sọ lẹ́yìn ọkọ̀ àgbẹ̀mí tó méjèèjì wá bí ìbejì ìbejì àdìsọ̀rọ̀ ìbejì lọ́nà bá ń lọ ọwọ́ ajẹ́ mẹ́wàá nígùnkì ní nígùnkèjì ìnáwó tí ó tó bẹ́rẹ̀ tó dìgbò pẹ́lú ẹ̀dá alìyọ́ máa dáhùn jẹ́ pápá sí olóyè mọ́ra tó bá bí ọlọ́ba ọba láàrin wa ọlọ́ba bá tí ó tún fẹ́ àbí ẹni ó ní bẹ́ẹ̀ nǹkan tó ń pe ó balance bí ẹ̀yọ́ máa wò pé á ah, ẹni yìí ṣe wàhálà jẹ́ bí ṣe wàhálà tí náwó lọ́tún lóṣì níwájú lẹ́yìn ládàá rẹ̀ pọ̀ ẹ̀ẹ́sán rẹ̀ ju tí ẹlẹ́yọkan lọ tó yẹ ẹlẹ́yọkan ó bí mẹ́kan yóò gbọ́lá dáa wọ́n bá nàfà pọ́ sí iná lórí wọn ẹlẹ́yọ kan kọlọmọ méjì ìnáwó ẹ̀dì tó ní ọlọ́mọkan àbẹ́ẹ̀kọ́ ni yóò gbọ́lá dáa tó ti tó ní ẹlúyàwó kan mẹ́fẹ́ lọ ẹlẹ́yọ kan kọlọmọ mẹ́ta ládà tó sì náwó lórí wọn lásán ládà tí ó mọ ẹgbà tó fi dẹjọ́ lóyàwó kan mẹ́fẹ́ lọ ẹ wo ẹnu ìlẹ̀kùn ládà tí ẹ sílẹ̀ fún wa ẹ̀kọ́ sí ti yá sọ fún wa pé ó wá ti bí ọmọ oṣù mẹ́ta ọmọ ọkùnrin obìnrin àbí ẹ̀kọ́ ni ó dà sọ́mọ́ tó ló nílò ẹlẹ́ àánú rẹ̀ àtẹ̀ẹ̀dẹ́ pọ̀pọ̀ ló dà sẹ́ẹ̀dì pọ̀pọ̀ ẹ̀yìn olóògùn ni ilẹ̀kùn ládá ni kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kọ́mọ̀ ọ̀bára wa ká àríṣìkì tó pọ́ ọlọ́nkó dà fún gbogbo àwọn ọkùnrin tábẹ́rẹ́ rẹ̀ fọ́n sígùn àwọn tó bá gbọ́ nígbò náà fọ́nà máa fọ́ wọn lẹ́nu so bí ìyẹn bá ṣe ń ná lórí àwọn ará ilé sí iná ni àmì pé á ah, lágbájá kò lè fara lọ́rùn ìwọ́n tó wá níyàwó ìyá òkè náà ló ní o ó sì tún fi ìyá jẹmọ lọ́nà bẹ̀rẹ̀ ọlọ́run o tọ́jú ẹ̀ òpòṣe tí ó jẹ òpòṣe tí ó mu òpòṣe tí ó wọ̀ òpòṣe tí ó nà òpòṣe tí ó lò ọwọ́ àgbà ẹ̀rọ olùpàyọ̀ ọlọ́run nígbà olùpàyọ̀ ọlọ́run báyìí ọlọ́run ní ìwòdánilmùtàkì الذين كتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون عفا والضحاك قل كانت النفقات قربان أتقربون بها إلى الله قل ما النوم الغي عامون النوم ó ya ohun sí ń ya adam na adam na lẹ́ ọlọ́wọ́ fún ẹ̀rí ẹ̀yọ́ fáwọn tí wọ́n lẹ́ àwọn náà àwọn jẹ́ mẹ́lẹ́ súnmọ́ ọlọ́run pé àwọn náà ni wọ́n máa dé nítorí pé bí wọ́n ṣe ń náà ọlọ́run máa lẹ́jẹ̀ fún Allahumma zid munfiqan khalafan àdìsí ni ẹ àmúṣà pé ọlọ́run bá ó máa ń gbé mọ́lápù dìde lójoojúmọ́ yóò ní wọ ọlọ́run gbogbo ẹ̀ bá ná lónìí tó lè sàárà bá ń fún ní àdìpèlé Allahumma á ti mú mi sí kan khalafan tálàfà àwọn ààbò ìmúṣẹ̀ká tálàfà ẹni tí ọba jẹ́ àrùn tó diwọ́wọ́ dúkìá owó ọwọ́ rẹ̀ pàlẹ́pọ̀ ní ọlọ́run tó jẹ́ kìtẹ̀ ẹgbẹ́ tààfà pàlẹ́kà ń jọ ẹgbẹ́ ìwà ọ tó di ojú máa yí pàlẹ́kà ń jọ ẹgbẹ́ ìyàwó ẹgbẹ́ ìrò wọn lọ́wọ́ mo gbọ́ mímọ̀ ní àfikù bìhà lẹ́nu lọ́nà ẹni mo trọ́ọ̀tì ó ní baálé ewu máa lọ́mù mí ìtọ́ ní. Ah, òun fẹ́ kẹ́ pé àtàkùn ah, mílì kìlẹ̀. àdéhù ọ̀pọ̀ ẹlẹ́hà ẹ̀sìn bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn pàtó bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọkùnrin mi yóò máa gbádùn ta yóò máa gbádùn ta. àwọn dàpọ̀ àwọn olóúnjẹ táwọn ẹ̀rọ lọ ẹ́ tó bá ti ń jẹ́ ìwọ́n náà lọ́jọ́ ara lè ní tọ́ wọ́n ó ra tó ní ayé là tó kéèké kó pé ẹni tó bá ní mẹ́rin tó lè lè fẹ́ tó lè pé òun ó ti san fọ́ọ̀mù gbogbo ẹ̀

الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله سبحانه وتعالى عبد عمد في تقبى تيه منا تيه وين ولا قطوة عبد في تقبى àti ìmánì tẹ́yẹ̀ fi máa látùgbélé máa ti àwọn sọ̀dà pọ́ọ̀tù wọn nàfà pọ́ọ̀tù lábìlé mọ́ sí sàárà látùgbélé ńlá àwọn ètò ìnáwó kí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó dalé wa lọ́wọ́ ìṣọ́rọ̀ rahmatihi wa huwa arhamur rahimin لعلنا نبتدي بهذا القدر والعلم الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين